asalaamu alaykum warahmatullahi wabarakatuh abdullah ọ̀rọ̀ masala gbígbàwẹ̀ níjọ́ sábtì masala tí kò mú jà lónìí ṣùgbọ́n ọ̀nà táwọn èèyàn gbà gbé ọ̀rọ̀ bàbá wa Albani káàkiri lórí àlámẹ́rì òní ń fún ní agbára òdì ní etí ẹlòmíì masala tó jẹ́ pé àwọn àfáàfin máa hara wọn lórí ẹ̀ kéé sọ̀rọ̀ kan méjì gan níbẹ̀ lórí ẹ̀ ọ̀rọ̀ táwọn ẹlòmíì sọ gan ọ̀rọ̀ àwọn àfáà lórí ẹ̀ ó pín sí bí ọ̀nà márùn-ún àwọn kan ní èèyàn lè gbà àwọn kan léyìn ò lè gbà àwọn kan ní akùn àwọn kan láàfẹ́ àwọn kan ní àrọ́ọ̀mù ni oríṣi àwọn ọ̀rọ̀ báyìí ni àwọn afáàn sọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n ìtọ́ kókó jù ni wípé hadith tí àwọn ìmáàmù baba alibani rahmanallahu ta'ala táwọn tí wọ́n ní àgbọ̀dọ̀ gba àwẹ̀ níjọ́ sátọ̀dẹ̀ tí ó bá ti jáwé ọ̀ranyàn tí wọ́n gúnlẹ̀ lórí kò sí hadith inú sọ̀híù kò sínú sọ̀rọ̀ Bukhari sọ̀rọ̀ sọ̀rọ̀ Muslim bákan náà ìtìrọ̀bá ti sì bá sanadu àdìsí yẹn ọba mẹ́tinú rẹ̀ sọ́wọ́ balibani rahimahullah ta'ala baba dáadáa ni wọ́n khususan nípa tànà fúsùn wọn pẹ̀lú ìmọ̀ hadith ṣùgbọ́n yìí sọ wípé túrúkù àdìsí pọ̀ǹgbà mi kò sọ fún wa wípé àdìsí yẹn yóò wà lágbára ju tí mẹ́nu sọ̀yìí wù lọ gẹ́gẹ́ gbogbo àwọn afáàsì panupọ̀ náà nìyẹn gẹ́gẹ́ bá a ṣe mọ̀nà àwọn àhàdíìfì wa tó tú wa lẹ̀ láti lè gba àwẹ̀ níjọ́ sábtì ní làwọn àfáà ibnu hajar jamu tiẹ̀ ń ṣe lórí ọ̀rọ̀ yìí lọ́ọ́ dáa jù wọ́n ní àrẹ̀bí sọ̀rọ̀ yẹn ní ọwọ́ ọ̀bẹ̀rẹ̀ tó wọ Màdínà torí pé kèéfẹ́ yapa àwọn Yẹ̀húdí pọ̀ kẹ́mi wọn ò lè rọ̀ láti gba ntànàbí mu wa ṣùgbọ́n bá tànàbí ti di pé kàndánù rẹ̀ sì ní ẹ́ òun náà chẹ́ǹgì sí wọn láwọn àyè kan hadithi wípé kárí pé àgbàwẹ̀ níjọ sábtì hadithi abúlábùnú bùsùrù ni àníwòkè àsọ̀mà tọ́rí ikú tó fẹsẹ̀ múlẹ̀ ju rẹ̀ òun náà ni tọ́rí ikú Yazid muthaur Uh, sorry ثور بن يزيد عن خالد ابن معدان عن عبد الله بن بصر عن أخته الصماء sẹ́ǹgẹ́tì mi ṣùgbọ́n àwọn àhàdífù tí ànábì fi tuwálẹ̀ pé sábìtì àlegbààwẹ̀ kódà ìbá àmẹ́jáwé ọ̀rẹ́ yẹn àdífù yẹn pọ̀ débi pé ànábì gan náà máa ń ṣe sallallahu alayhi wa sallam ala èyí tí ó wà tètè yẹ́yìn kó torí pé àmọ́ kẹ́rì wá tó bá dẹ̀yìn ọdún dáadáa ó ní tí wọ́n fẹ́ sọ yìí o tẹ́ ẹ bá gbá àwẹ̀ ǹjọ́ sábtì àwẹ̀ wọlé lẹ́gbà ṣé yọ̀mù sábtì ni àbí yọ̀mù àrọ́fà naam tí yọ̀mù àrọ́fà bá bá yọ̀mù jùmọ̀ tẹ́ ẹ bá gbá àwẹ̀ ǹjọ́ náà sáwẹ̀ yọ̀mù jùmọ̀ lẹ́gbà tí yọ̀mù àrọ́fà tọ́ba lọ bọ́ no àṣùrọ̀ tọ́ba bọ́ sábtì kí lẹ́gbà yọ̀mù àṣùrọ̀ àwọn ìbáàdà tánàbí fi á sórí rẹ̀ yìí ẹni ọjọ́ tí wọ́n bà bọ́ sí anabi náà sọ fún apọ́jọ́ báyìí nìkan ni wọ́n bọ̀ sí tí ọba ti bọ́jọ́ báyìí gbọ́dọ̀ gbà tọ́wọ́ ti bọ́jọ́ báyìí nìkan ẹ̀ gbà anabi tù alẹ̀ yàwó muharamu náà nǹkan ti one to ten yẹ tàbí ten yẹ so bákan náà àwẹ̀ ẹ ẹ ẹ ayamulibid thirteen fourteen fifteen oṣù ojú ọ̀run sáàdùbí sọ wípé àfihàn sábtì o oníkẹ́mọ́ kẹ̀kẹ́mọ́gbà ó náà sọ bá ń fún wa ó dẹ̀ jẹ́ o clear sí wa wípé kèé ṣe àrọ́ọ̀mù Ni kéèyàn gbàwẹ̀ yóò mú sábtì o jẹ̀mọ́ ẹ̀ méje kọ́lá tó pọ̀ ìkọlù fẹ́ni kọ̀ọ̀kan wa ẹ̀ ń bá mọ̀ pé yóò mú sábtì lòún gbàwẹ̀ tí èsè yóò mú arọ́fà ládà tó ń fẹ́ gbànú ṣùgbọ́n mi yóò mú arọ́fà ń gbàwẹ̀ rẹ̀ yìí yìí o barakallahu fikum wasalaamu alaykum wa rahmatulah.